mímọ́ mímọ́ mímọ́ olódùmarè ní kùtùkùtù ni wọn yóò gbọ́ orin wa mímọ́ mímọ́ mímọ́ oníyọ̀nú jùlọ mẹ́talọ́kan alábùkún fúnni àmín. ẹ káàbọ̀ sórí ètò tèmi tìrẹ fún ti ọ̀sẹ̀ yìí òní ni ọjọ́ ìṣẹ́gun tó kẹ́yìn nínú oṣù kẹrin ọdún 2021. Ìfẹ́lérè Ọmọlọ́ládé òun ni orúkọ mi. Èyí ni ètò ìkẹrìnléní-ọgọ́rin irú ẹ̀. Lọ́sẹ̀ tó kọjá, a yànnàná STD láti túmọ̀ sí ọlọ́pọlọ pípé, onírẹ̀lẹ̀ àti ẹni tó gbẹ́kọ̀ọ́, àti D gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìfẹ́ tó dẹ̀ lè fún àwọn èèyàn mìíràn ní ayọ̀. Àwọn nǹkan mẹ́rin yìí ní agbára púpọ̀ láti ràn wá lọ́wọ́ nínú àwọn ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn. It's Strong Case, the jam maker. Lónìí, a fẹ́ wo abala ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn àti ipa tí abala náà ń kó lórí ayé wa, lórí àwọn àfojúsùn wa, lórí ìwà àti ìṣe wa àti lórí ìbájáde àwọn èròńgbà wa. Lónìí, a ó máa sọ̀rọ̀ lórí àwọn alábàárìn wa. Màá máa pín àwọn ọ̀rọ̀ ọgbọ́n márùn-ún lórí àwọn alábàárìn wa pẹ̀lú wa Lẹ́yìn èyí, màá wá sọ nǹkan mẹ́ta pàtó tá a gbọ́dọ̀ ṣe láti lè yan àwọn alábàárìn wa nínú ayé. Ọ̀rọ̀ ọgbọ́n alákọ̀ọ́kọ́ wá láti quotesgram.com. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ò kí ń gbàgbọ́, àwọn alábàárà máa ń kó ipa kan tàbí òmíràn lórí ayé wa, wọ́n dẹ̀ máa sọ irú ìpinnu tí a máa máa yàn. ọgbọ́n kejì wá láti ọ̀dọ̀ àwọn Rayab Time, wọ́n sọ pé ká yí ara wa po pẹ̀lú àwọn ènìyàn tó gbàgbọ́ nínú wa kì í ṣe pẹ̀lú àwọn èèyàn tí ó máa mú ìgbàgbọ́ àti ìdánilójú wa kúrò lọ. Wọ́n tún wá sọ wípé àwọn táa bá rìn wọ́n gbọ́dọ̀ lè ràn wá lọ́wọ́ pẹ̀lú okun àti ìgboyà táa nílò láti lè kojú àwọn kùdìẹ̀ wa àti àwọn ẹ̀rù wa àti láti lè débi tá a rò pé a ò lè dé. Àwọn alábàárìn tó máa ń fani lọ́wọ́ sókè wọn ò ní dúró ká kùnà wọn ò dẹ̀ ní wò wá ká máa ṣe làálàá nítorí pé wọ́n máa rìnrìn àjò làálàá wa wọn kò ní máa wò wá látòkèrè. ẹ̀gbọ́n kẹta wá láti quotemaster.com wọ́n sọ pé nígbà mìíràn àwọn alábàárìn wọn a máa dínkù níye ṣùgbọ́n iyì wọn máa lé síi. ọ̀rọ̀ ọgbọ́n kẹrin wá láti amazon.com wọ́n sọ pé kì í ṣe gbogbo ènìyàn ni ọ̀rẹ́ wa nítorí pé wọ́n bá wa rìn tí wọ́n dẹ̀ ń rẹ́rìn pẹ̀lú wa kò túmọ̀ sí wípé wọ́n wà fún wa. Nítorí pé wọ́n sọ pé àwọn á máa wà pẹ̀lú wa nígbà gbogbo kò túmọ̀ sí pé wọn ò lè ṣe wá níbi. Àwọn ènìyàn máa ń pe rọrọ, ìlara ò dẹ̀ kí jìnnà sí wọn. Nítorí náà mo mọrú àwọn ènìyàn tí wàá máa bá rìn. Ní ọjọ́, àwọn ipò àtàwọn nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ yóò fojú àwọn ènìyàn èké hàn. Nítorí náà farabalẹ̀ láti wòye. Èyí tí í ṣe ẹlẹ́ẹ̀karùn-ún fún ti òní wá láti www.stevemaraboli.com. Ó sọ wípé "Mọ àwọn alábàárìn rẹ, kó dẹ̀ ríi wípé gbogbo àwọn ènìyàn tó ń bá rìnrìn àjò pọ̀ ló ń rìnrìn àjò ní tòótọ́ kìí ṣe pé bóyá wọ́n ń lúwò sínú ọkọ̀ ìrìnàjò rẹ nígbà tí o ò Láti ara gbogbo àwọn ọ̀rọ̀ ọgbọ́n wọ̀nyí, mo fẹ́ sáré sọ nǹkan mẹ́ta pàtó tá a gbọ́dọ̀ máa fọkàn sí nígbà tá a bá ń yan àwọn alábàárìn wa. Alákọ̀ọ́kọ́ jẹ́ ẹni tó ń wòye. Ká wòye irú àwọn ènìyàn tó ń bá wa dọ̀rẹ́pọ̀, ká wòye ìwà àti ìṣe wọn, ká wòye ọ̀rọ̀ ẹnu wọn, ká wòye ìhà tí wọ́n máa ń sí wa nígbà tá a bá nílò wọn àti nígbà tá ò bá nílò wọn ká wòye ìhà tán bá ń kó sí wa nígbà tá a bá ṣoore fún wọn àti ìgbà tá ò bá ṣoore fún wọn ká wòye nínú sùúrù ká wòye nínú àdúrà ká dẹ̀ wòye nínú ìwà pẹ̀lẹ́ ẹ̀kejì ẹ̀wẹ̀ nínú yíyan àwọn alábàárìn wa mo fẹ́ ká ní ọkàn fún yíyàn nínú ọgbọ́n. Ká yan àwọn alábàárìn wa. Kì í ṣe gbogbo irú wá ògèrè wá ni ó gbọdọ̀ jẹ́ àwọn alábàárìn wa. Gbogbo ènìyàn ló lè máa bá wa sọ̀rọ̀ pọ̀. Gbogbo ènìyàn ló lè máa fẹ́, ló lè fẹ́ bá wa dọ́rẹ̀ẹ́ pọ̀. Gbogbo ènìyàn ló dẹ̀ lè wà láyìíká wa. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló máa jẹ́ alábàárìn wa, ẹni tó súnmọ́ wa bí iṣan ọrùn. ìyẹn tó kẹ́yìn lórí ètò ti ọ̀sẹ̀ yìí ẹ má yẹ ká máa hùwà ìmọ̀tara-ẹni nìkan tá a bá ń hùwà ìmọ̀tara-ẹni nìkan àwọn tó mọra tiwọn nìkan náà làwọn tí a máa fà sọ́dọ̀ wa tó máa jẹ́ alábàárìn wa páwọn èèyàn dẹ̀ ń fi ibi san oore fún wa kò túmọ̀ sí pé káwa náà wá ya oníbi nítorí náà ipò àti àwọn ìṣẹ̀lẹ̀ tó máa fi ojú aṣebi hàn nínú àwọn alábàárìn wa yóò fi ara rẹ̀ hàn ní ọjọ́ kan òtítọ́ á dé lékè. ni a máa fi ètò tòní kọ́ sí mo rọ̀ wá láti wà ní àlàáfíà kí ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè nàìjíríà kó wo àwọn orílẹ̀-èdè àgbáyé sàn kó sì pèsè fún àìní gbogbo wa lórúkọ jésù ire gbogbo di ọ̀sẹ̀ tó ń bọ̀ ire o.